ewúrẹ́ tó wọlé tí kò júbà mo ló dẹrùn àmúso àgùntàn tó wọlé tí kò júbà yẹn wá dẹrùn àmúpaléyá bí èkó ló ṣe kéré tó tó bá ti lanu tó bá júbà ilẹ̀ báyìí ilẹ̀ ní láti lanu fún ni ìdí ni tèmi náà wá fi júbà ọlọ́run olódùmarè atẹ́rẹrẹ kárí ayé alágbàwí òde ọ̀run gbanigbani tó tó sáyá ọ̀pá kí ọ̀nà kí alágógódé mímọ́ nínú ọlá ńlá ní ọ̀ká bíyèsí mo gbé ọ̀gá ìwọ ńlá kókó ra bàtà tí mi gbó kìjikìji ọba mi tó kanlẹ̀ tó pòkè ọ̀rọ̀ ńlá tí ń gbọ́rọ̀ mi olórí ayé olórí ogun aṣíwájú ogun lálọ́ akẹ́yìn ogun lábọ̀ mo ní tó tó ìbárẹ́ o ọlọ́run olódùmarè nítorí pé ẹ fún wa ní àǹfààní lówùrọ̀ yìí láti jí sáyé ajísáyé á gbé apá ó ṣe é gbé á gbé ẹsẹ̀ wa ó ṣe é gbé ojú wa lè ríran ẹnu wa lè fi sọ̀rọ̀ kí làá wà fún lọ́wọ́ ọlọ́run ọlọ́run olódùmarè nítorí pé ọba tí ò jẹ́ káwa wà ní mọ́ṣúárì tí ò jẹ́ kẹ́yìn náà wà ní mọ́ṣúárì ọpẹ́ ló yẹ ká dún lọ́wọ́ ọlọ́run olódùmarè à lórí ètò tòní ètò náà lètò ojúmọ́ ire ojúmọ́ ire ń bo ni mo ti ń dún bí ẹdun tí mo sì ń rọ̀ bí òwe mo ní orísun ni a ní orísun làgbà kí wọ́n ṣe léyìí nìkan a ní ẹni àǹfààní láti bá wa lọ sí twitter wa ẹni àǹfààní láti lọ sí instagram wa ẹni àǹfààní láti lọ sí whatsapp wa ẹni àǹfààní láti wò wá nígbàkigbà tí ẹ bá fẹ́ wò wá a ní ètò yìí bí ẹ ṣe mọ̀ yìí pé ìlera tiyín òun ló jẹ èmi Foyeke Inaolaji ló jẹ mí ní ogún tí ẹ bá ti ń gbádùn tára yín ti ń yá ẹ wò mi ò ní ṣòro kankan mọ́ bí ẹ sì mọ̀ pé mi ò kì í dá wá sí orí ètò yìí rú gbogbo ni mo máa ń gbé àwọn ọ̀tọ̀kùlú gbajúmọ̀ ọ̀mọ̀wé ẹni tó lóye tí wọ́n kọ́ṣẹ́mọṣẹ́ nínú ètò ìṣègùn ìyẹn tí olóyìnbó ń pè ní dókítà mo tún ní dókítà mi láàárín wa lónìí wọ́n wà ní ìkàlẹ̀ ní sẹpẹ́ ìyẹn túmọ̀ sí pé ẹ tètè máa bọ̀ ẹ gbé àpótí yín ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ nípa ìlera ti ọjọ́ tòní kí la wá fẹ́ máa gbéyẹ̀wò lónìí gangan ohun náà ni deadly disease that kill faster ìyẹn ni àwọn àìsàn àwọn àìrùn èyí tó yẹ pé ó yára láti pa ènìyàn tí àwa ẹ̀dá tí a kò sì kíyèsí ẹ Fóyèkẹ́ Inaọlájí lórúkọ mi èmi náà wọn mọ nílùú Ìsẹ́yìn òrò ọmọ ẹbẹ nímọ kan ogun ọ̀jàjà kọjá ará Ìsẹ́yìn rí mo ní ìlú asẹ́ tí ó mọ ẹmu kíkan ibẹ̀ náà ni mo ti wá ìlú bàbá mi nìyẹn lénìí yìí ẹ wá gbọ́ ẹ jẹ́ ká sáré lọ mu omi ọgbọ́n èyí tó yẹ pé a máa mu kí a tó bẹ̀rẹ̀ ètò wa omi ọgbọ́n tèmi ó dá lórí kò sí ohun tẹ́yìn náà ti mọ̀ nípa ẹ̀ ni ohun tó ṣe pàtàkì fún yín ni ohun tó ṣe pàtàkì nínú ilé ní ọ́fíìsì wa níbikíbi tí a bá bára wa ohun tó ṣe pàtàkì ni òun náà ni ìmọ́tótó ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe máa ń borí ọjọ́ ìmọ́tótó yìí ṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ ló kó àìsàn ọ̀pọ̀lọpọ̀ ló kó àrùn ọ̀pọ̀lọpọ̀ ló dèrò ọlọ́sítà lẹ́ni lánàá lẹ́ni lánàá lẹ́ni gbogbo ìgbà tí ò ní sinmi mọ́ nítorí kí ló ṣẹlẹ̀ nítorí pé wọn ò lè ṣe ìmọ́tótó ni nítorí pé e, èṣì kan rí á máa kun nínú kíṣìnì wọn bẹ́ẹ̀dì wọn tí wọ́n fi ń sùn gan ò ṣe é sọ òórùn ni kùlà tá a bá ti wọnú ilé àlejò tiẹ̀ lè bá wa jókòó nínú ilé wa kí ló fà á nítorí pé a ní ìmọ́tótó tó ìmọ́tótó ni oúnjẹ tí à ń jẹ gan kó sí ìmọ́tótó tó tó nínú ẹ̀ tá a bá wá kọ̀ láti ní ìmọ́tótó nínú ohun gbogbo ó ṣe ṣe nínú aṣọ tá à ń wọ̀ ni ó ṣe ṣe tó yẹ pé nínú oúnjẹ tá à ń jẹ ni a ní irun orí wa gan ìmọ́tótó ṣe pàtàkì pẹ̀lú ẹ̀ èékánná ọwọ́ wa gan ìmọ́tótó ṣe pàtàkì nínú ẹ̀ ohun táwa ń jẹ sẹ́nu wa ó wá ṣe pàtàkì nítorí pé tó tiẹ̀ wá ń wọnú wa yẹn gan ó lè kó àìsàn ó lè kárùn ó lè kó wàhálà tó yẹ pé èèyàn ò ní gbádùn ayé ẹ̀mú tó máa fi kú láti ìbẹ̀rẹ̀ ayé ẹ̀ kí ló wá dé tó ṣe nínú ìmọ́tótó wọ́n sọ fún ọ títí ó máa gbà ó kọ́ pariwo èmi ò fẹ́ yàwó ọ̀bùn o èmi ò fẹ́ eléyìí ti dọ̀tí á ní wàhálà tó ń fún mi ti ṣe pọ̀ jù mo ṣáà ti gbálẹ̀ ilé kan kí ló tún fẹ́ kí n ṣe wàá tún máa ranjú wàá máa fẹjú wàá máa sọ fún àwọn ọkọ wàá máa sọ fún àwọn èèyàn wípé o ò lè ṣe wàhálà ni aṣọ ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin ọ̀rùn ẹ ló ṣì wà àwọn germs tó ti wọnú aṣọ yẹn ó tún máa gbé wọ ni oògùn tó ti wọnú ẹ̀ ó ti atẹ́gùn ti wọnú ẹ̀ àwọn ìdọ̀tí ti wọnú ẹ̀ wọ́n tún máa wọ ni ìyẹn wá kéré báwo ló ṣe ń tọ́jú àwọn ọmọ ẹ̀ sí ṣé òun ní ìmọ́tótó lórí ọmọ ò ní ah! ìwọ gangan ló mọ ìyá síkírá ọbẹ̀ ẹ̀dùn gan ah! torí ìrẹsì ni ìrẹsì ẹ̀ ah! ìrẹsì ẹ̀ dùn àṣà ìwọ ló mọ ibi tí ọbẹ̀ ti dùn ìwọ ló mọ àwọn tó yẹ pé ẹran wọn òṣìkí ni ìwọ ló mọ àwọn tó ń dín ata wọn ìwọ ló mọ àwọn tó yẹ pé olómi náà ń ṣe tiwọn ìwọ ló mọ ibi tí ẹ̀fọ́ ti dùn kí ló dé àwọn oúnjẹ tí wọ́n ń sọ yẹn tó ń polówó yẹn ǹjẹ́ wọ́n mọ bí wọ́n ṣe ṣètò ẹ̀ ǹjẹ́ wọ́n mọ̀ bóyá ata ẹ̀ṣà òun ni wọ́n fi sè é ǹjẹ́ wọ́n mọ irú omi èyí tí a fi pa oúnjẹ yìí pọ̀ tí a fi sọ di ọ̀kan tí wọ́n fi ń jẹ ó mọ̀ ó mọ̀ bí wọ́n ṣe ṣe ó sì ń bẹ̀ẹ́ ṣùgbọ́n torí pé o jẹ́ ọ̀lẹ aríṣẹ́ máa ṣe aríṣẹ́ ìṣúnú ohun ló fà tó jẹ́ pé o ò lè ṣe ètò láti ní ìmọ́tótó láti ṣe oúnjẹ fún àwọn ọmọ ẹ̀ wọ́n wá gbé kúlà lọ́sàn-án wọ́n gbé kúlà láàárọ̀ yàwó ilé wọ́n gbé kúlà ní alẹ́ kí ló lóun ṣe òun lọ ra oúnjẹ fáwọn ọmọ ẹ̀ tó lọ sílé ìwé kí ló dé tó o lè tètè dìde láago márùn-ún ìdájí kó o mú ètò oúnjẹ ṣó ó pọ̀jù pé kó o ṣe time table oúnjẹ táwọn ọmọ ẹ̀ máa jẹ kó tó lọ sílé ìwé ni ṣùgbọ́n òun ò ní ṣe é ọmọ wa ó mú kọ́lẹ́rà ó gbà ó bẹ̀rẹ̀ sí bì bó ṣe ń bì ló ń yàgbẹ́ bó ṣe ń yàgbẹ́ bẹ́ẹ̀ ló ń bì bó ṣe ń kọ́ bẹ́ẹ̀ òtútù láàárọ̀ òtútù lọ́sàn-án ìyẹn wá kọ́ ṣé o mọ ibi táìsàn yìí ti wọlé sí lára ó ṣe pàtàkì tó bá ń sọ nípa ìmọ́tótó ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ láti jẹ́ pé ká ní ìmọ́tótó nítorí pé ìmọ́tótó yìí òun ló borí àrùn mọ́lẹ̀ tó bá ní ìmọ́tótó tó ń ṣe ohun gbogbo fínífíní kò ń ṣohun gbogbo ní ọ̀nà tó tọ́ àti tó yẹ mo sọ fún yín pé o ò lè kó àìsàn ọ̀pọ̀lọpọ̀ tó wá ti kó àìsàn yìí ṣó rántí o ò lè ṣèmọ́tótó lóòótọ́ o ṣùgbọ́n o lè para hospital o lè kó ìdọ̀tí èyí tí ó ti ẹnu jáde èyí tó ti ìdí jáde o lè kó lára ọmọ ẹ o lè ṣe wá tọ́jú ẹ̀ ń gbà yẹn ìgbà tó yẹ kó o pilẹ̀ nǹkan tó dáa tí àlàáfíà máa fi wà lára ọmọ ẹ̀ ṣé o ṣe ni o ò ṣe é wọ́n á rọ̀ wá mò ń bẹ̀ wá mò ń rọ̀ wá ni mo tún wá ń bẹ̀ wá lẹ́ẹ̀kan sí pé ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká mú ètò ìmọ́tótó ní òkúkúdùn bí ẹ ti mọ̀ pé àlàáfíà yín ìlera yín ló jẹ èmi Fóyèkẹ́ Inaọlájílógún àwọn dókítà tí a sì ń pè wá náà ẹ rí pé ìlera wa ìlera yín ó jẹ wọ́n lógún báwo lẹ ṣe wá lè mú ìlera yìí sí ojúṣe tẹ́ ẹ bá ní ìmọ́tótó ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣiríṣi láti gbà láti wò láti wò ní bíbá ní orí ètò yìí ṣùgbọ́n ṣé o ní ìmọ̀ tó máa jẹ́ pé dókítà ò ní wálé kó wá tọ́jú ẹ̀ nígbà tó bá ti wọnú àìsàn yìí tán ló ṣẹ̀ máa lọ wá bá dókítà má wàá wọnú àìsàn yìí aburú lásán fọmọlúàbí tó bá dénú ẹ̀ àdòdede mo ní lórí ètò náà láwa ojúmọ́ ire níbi tá a ti sọ̀rọ̀ nípa ìlera ìlera lọ́rọ̀ ìlera lówó ìlera lẹ̀mí gígùn àti àlàáfíà láìsí ìlera kò sóhun tí ẹ̀dá alààyè fẹ́ ṣe ìdí nìyẹn tí mo fi máa ń gbàládùra yìí pé àti èmi o àti ẹ̀yin olólùfẹ́ mi nínú ilé ọmọ aráyé ò ní fi àìsàn dè wá a ní kí là ń gbéyàwó lónìí gẹ́gẹ́ bí ìṣe wa òun náà ni deadly disease that kill fasters àwọn àìsàn tó yára láti pani tí a wá èèyàn tí a kò kíyèsí ẹ gbádùn ohun àdọba lónìí nítorí pé dókítà mi wà ní ìkàlẹ̀ Dr. Taiwo Emmanuel ó wà níkàlẹ̀ láti bá wa yàn lẹ́lẹ́lẹ́lẹ́ oríṣiríṣi àwọn àìsàn yẹn la máa gbọ́ àti àwọn ohun tó ń fà á àti ọ̀nà tí a lè gbà láti mú àwọn ìṣòro àìsàn yìí kúrò ní ara wa à ń tẹ̀síwájú ẹ má ti gbé kúrò à ń bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yìí ojúmọ́ rẹ̀ ojúmọ́ rẹ̀ lẹ́tọ̀ níbo ni mo ti wá ń dún bí ẹdun tí mo ti ń rọ̀ bí òwe a ní orísun ni nítorí pé orísun làgbà ìlera náà ni o torí pé ìlera tẹ̀yìn òun ló jọ èmi Fóyèké Ináolájílógún tẹ̀yìn bá ṣáà ti ń gbádùn ayé yín tẹ̀ ti ń ní ìlera tókun ti ń jó fún yín mo ní èmi náà àlàáfíà lèmi náà wà a lónìí kí la fẹ́ gbéyẹ̀wò ohun tí a fẹ́ gbéyẹ̀wò náà ni deadly disease that kill fastest àwọn àìsàn tó yára láti pa ènìyàn ṣùgbọ́n táwọn ènìyàn tí wọ́n ṣe kí ni tí wọ́n kà kún tí wọ́n tiẹ̀ fojú sí lára rárá ẹ wá wò ó bóyá ẹ ní àǹfààní láti tún wá tún mi wò tàbí láti tún wá wò lórí ètò oríṣiríṣi èyí tá à ń ṣe ní Orísun mo ní ẹ lè lọ sí Twitter wa ẹ lè lọ sí WhatsApp wa ẹ lè lọ sí Instagram wa máa tún wá rí wa wò lọ́tún àti lọ́tún lónìí dókítà mi ti wà ní ìkàlẹ̀ o ká má fi àkókò ṣòfò rárá dókítà tó wà ní ìkàlẹ̀ lónìí orúkọ wọn náà ni Dr. Taiwo Emmanuel wọ́n ti bá wa sọ̀rọ̀ rẹ̀ wọ́n tún ní àǹfààní láti wá lónìí láti wá bá wa sọ̀rọ̀ lórí deadly disease that kill faster ìyẹn túmọ̀ sí pé àwọn àìsàn tó ń pani ṣùgbọ́n tí àwa ní kíákíá tí àwa ẹ̀dá tí a kò kíyèsí ẹ má jẹ́ àdóònà pẹ̀lú dókítà ẹ mo fẹ́ kẹ́ sọ nípa yín díẹ̀ ká tó tẹ̀síwájú. ẹ ṣe ẹ kú déédéé àsìkò yìí ẹ̀yin ará létí ẹ̀ ń gbọ́ wa orúkọ tèmi ni dókítà Táíwò Emmanuel tí mo specialize lórí àrùn epidemiologist tí a mọ̀ tí àwọn tí wọ́n máa ń rí sí àwọn àìsàn tí èèyàn lè kó àwọn àìsàn téèyàn lè kó lọ́nà kan tàbí ọ̀nà mìíràn wọ́n èdè tí wọ́n fi sọ tí mo fẹ́ kàn sọ area of specialization wọn ni wípé mo kẹ́ lè mọ̀ pé àwa kì í wú era tí ò bá lẹ́yìn báyìí orísun kò kì í mú un rárá kò tiẹ̀ ń wò ó dépò pò máa rí ẹ mọ̀ pé àwọn tó tó ọ̀jọ̀gbọ́n onímọ̀ ìjìnlẹ̀ òun náà la máa gbé wá sórí ètò yìí lẹ́nu ẹ jẹ́ ká wá tara ṣàṣà ká lọ lórí nǹkan tí a fẹ́ ṣe lénìí èyí tó ń jẹ́ wípé that is deadly disease that kills faster tá a bá ń sọ pé deadly disease that kill faster yìí tá a mọ̀ sí àwọn àrùn tó yára láti pààyàn tí àwa ẹ̀dá òde fi àkàkún kí ni àwọn àrùn yẹn gangan tó rọrùn tó yára láti pa èèyàn ẹ ṣe àwọn àrùn tó rọrùn tó dẹ̀ yára láti pa ènìyàn tí a ò fiyè sí àkọ́kọ́ òun ni measles ẹlẹ́ẹ̀kejì gonorrhea ẹlẹ́ẹ̀kẹta syphilis ẹlẹ́ẹ̀kẹrin àrùn hiv àrùn tí ò gbóògùn ó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a sì máa dárúkọ. tá wá wò ẹ ṣe gan tá wá wò ẹ sọ pé musis àbí kílẹ̀ pé ná. measles ẹ tún dárúkọ mi nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe ń sìn ni pé tá a bá sọ nípa musis yìí Eh, kí ló ń fà á torí pé a rí pé ọ̀pọ̀lọpọ̀ gan mọ̀ pé àìsàn yìí ó máa ń tètè pààyàn bọ̀ kí ló máa ń fà á torí tá nsìn tá a bá rí pé ẹlòmíì rí tó bá tètè ń ṣọmọ á tètè mọ̀ pé ah, nǹkan báyìí ló ń fa kinní yo ẹ jẹ́ kí n tètè kíyèsí kinní yo á lè tètè mọ̀ bóun ṣe máa ṣe kí ló máa ń fa measles yìí. ẹ ṣe ohun tó máa ń fa àrùn measles òun ni pé lákọ̀ọ́kọ́ ṣe rí àrùn yìí ara ọmọdé ló ti máa ń ṣiṣẹ́ jù ọmọ òòjọ́ àti ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ṣe rí lákọ̀ọ́kọ́ tí èèyàn bá bí ọmọ ó yẹ kí a gba vaccine fún vaccine yẹn tá mọ̀ sí tá mọ̀ sí HBV tán bá gbà á fún ọjọ́ tí ìyá yẹn bí ọmọ yẹn ó gbọ́dọ̀ gba abẹ́rẹ́ yẹn fún lẹ́yìn tó gbà á fún ìyá náà fún ara rẹ̀ a gba vitamin A ṣùgbọ́n ṣẹ́rí àìmọ̀kan àwa èèyàn especially àwọn èèyàn wa tó yẹ pé ní ibi community ibi snow ibi tí omi wà àwọn tó ń gbé bẹ́ẹ̀ bí àwọn ìlàjẹ tó ń bímọ sínú ilé tí wọn ò kí ń lọ sílé ìwòsàn tí wọn ní pé tó bá ti bímọ sílé wọn á ṣe clean up fún wọn wọn ò mọ̀ bí èèyàn kan ń gba abẹ́rẹ́ so nípasẹ̀ èyí ọmọ yẹn lè ní measles àrùn measles yìí ó dẹ̀ jẹ́ àrùn tó ń pààyàn tí èèyàn bá tún fẹ́ kó bóyá ọmọ kan ní measles nísìn ọmọ tó ní measles àti èyí tí ò ní measles ẹ wá tẹ́ wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn jọ sùn papọ̀ tí ooru bá fi lè mú wọn ọmọ yẹn èyí tí ò ní yẹn á padà ní measles yìí so a gbọ́dọ̀ kíyèsára torí pé ó máa ń ràn ó máa ń ràn ó jẹ́ àrùn tó máa ń ràn tó máa ń tètè ràn mọ́yàn hmm. ẹ wá wò pé ọ̀rọ̀ tá à ń sọ lẹ́ẹ̀kan tí mo wọ nínú ìfáàrà mi òun náà ni pé ká ní ìmọ́tótó ìyá ọmọ dókítà tó bí ọmọ báyìí tó bí sínú ilé ohun tó rí ń bẹ̀ ẹlòmíì gan kò sí tó wẹ̀ tuntun kò sáṣọ tó fẹ́ fi gbé ọmọ wọ́n kàn ṣáàbí wọ́n kàn bí síbẹ̀ ni kí wọ́n ṣe léyìn nìkan ìjọba ti ṣe ètò tó dára fún gbogbo wa mo fẹ́ lérò wípé kò sí lẹ́kọ̀ọ́ yìí o wọ́n fẹ́ẹ́ lọ pòpò sí àgbègbè tẹ́mi tí ò sí health center primary health center tó yẹ pé téèyàn bá tiẹ̀ wá bí ọmọ ìtàn ó ṣeé ṣe kó gbé ọmọ yẹn kó gbé lọ sí primary health center yìí kó bẹ̀rẹ̀ ìtọ́jú láti bẹ̀ so òun lẹ ti gbọ́ látẹnu Dr. Taiwo Emmanuel yìí pé dókítà àìsàn mìíràn wo náà ló tún yára láti tètè pa èèyàn. ẹ ṣe àìsàn mìíràn tó yára láti pa èèyàn òun ni diarrhea èyí tí a mọ̀ sí kí èèyàn máa bì kó dẹ̀ máa yàgbẹ́ kó dẹ̀ máa tọ̀ lẹ́ẹ̀kan náà. ọ̀dà tá a bá ń sọ mo fẹ́ ká máa mú lẹ́yọ kọ̀ọ̀kan ni omi ìfẹ́ kí ká balẹ̀ má jọ gbogbo ẹ̀ pọ̀ tá a bá ń sọ nípa diarrhea ká máa bì ká máa yàgbẹ́ ìmọ́tótó náà ló sì ń sọ nípa ẹ̀ o torí ẹni tó bá ya oògùn báyìí <laughs> kò ní mọ̀wá tóun jẹjẹkújẹ tí ó fi máa bì tí ó fi máa yàgbẹ́ tí ó máa bì tí ó máa yàgbẹ́ tí ó máa yàgbẹ́ dókítà kí ló ń fà á ẹ ohun tó ń fa ni ìdọ̀tí omi tí kò mọ́ àbí oúnjẹ tó dọ̀tí òun ló ń fa àwọn microorganism wọ́n máa ti wà nínú ẹ̀ tó jẹ́ pé ó máa ń tètè rọ̀yàn ẹnikẹ́ni tó bá mu omi ìdọ̀tí dandan ni kó diarrhea tó bá dẹ̀ ti ń bì tó ń yàgbẹ́ tó ń tọ̀ lẹ́ẹ̀kan náà àfàìmọ̀ kí ẹni yẹn kó má fi kú kí ẹ̀mí yẹn má lọ bọ́ lára ẹni yẹn ṣùgbọ́n tí èèyàn bá kíyèsára tó mọ nǹkan tó ń ṣe ó ṣeé ṣe kó má ní diarrhea. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ ti wá rí i pé ọ̀bùn ráyé wá o torí tó bá gbádùn díẹ̀ yóò sì kì díẹ̀ ni ọ̀nà wo la wá lè gbé gbà. ọ̀nà tí a lè gbé gbà òun ni wípé ká jẹ́ kí ìmọ́tótó wa ká mú lókùnkún dùn nítorí tí èèyàn bá dọ̀tí ìdọ̀tí ara gan ara wa yìí ó ní opening ihò ó wà lára ẹ̀ ẹni tó bá dọ̀tí tí gbogbo ẹ̀ wà lára ẹ̀ ó yízì ó yízì fún àwọn bacteria yẹn láti wọ ara èèyàn téèyàn lè kó diarrhea ṣùgbọ́n téèyàn bá ń ṣe ìmọ́tótó ara ẹ̀ ní gbogbo ìgbà lóòrèkóòrè kó wẹ̀ wọ aṣọ tó dára jẹ oúnjẹ tó dára mu omi tó dára àti omi tí ó mọ́ ẹ ẹ jẹ́ ká tún máa lo water guide náà ká fi sínú omi wa láti make sure pé à ń mú eléyìí ò ní fa diarrhea fún wa tá a bá ti ń ṣe eléyìí a ò ní ní diarrhea. atótónu wa látàárọ̀ kò máa jó kò máa jó lórí ìmọ́tótó lọ atótónu wa láti àárọ̀ tí a ti ń lórí ètò yìí kò ju ìmọ́tótó lọ ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ ṣe ń borí òòjọ́ ìwọ náà yí padà kúrò nínú ọ̀bùn ẹ̀ nítorí pé ẹni tó ya ọ̀bùn kí n sọ pé bóyá ikú ò sí i nítorí pé nígbà tí àìsàn bá ti wọlé eh, nípa ìbìkítà náà tí ò dẹ̀ mọ bó ṣe máa tọ́jú ara ẹ̀ kí ló máa pè yín eh, èmi àti yín àní kú láṣẹ ọlọ́run lódùmarè ó ti wá ní wọ́n ti wá ní diarrhea wọ́n ti ń bì wọ́n ti ń yàgbẹ́ kí la máa kí ni solution ọ̀nà àbáyọ wo ló wà fún ẹni tó wà nínú ipò tó ń bì àkókò mọ̀ bóyá ẹnìkan wà tó ń rò wá lọ́wọ́ báyìí tó nírú ìṣòro báyìí kí ni a máa ṣe sí i tí wọ́n bá ti wá ń bì tó ń yàgbẹ́ tó ń bì tó ń yàgbẹ́ tó dà ń pé hmm, wọ́n fẹ́ jásẹ̀ kí náà máa ṣe sí. ẹ ṣe elé ọ̀nà àbáyọ ni wípé ká gbé wọn lọ sí ilé ìwòsàn láti lọ ṣe ìtọ́jú tó péye fún wọn eléyìí ò kì í ṣe ọ̀rọ̀ àgbo tí ọmọ bá ti ń bì tó ń yàgbẹ́ tó tún tọ̀ at the same time ọmọ yẹn máa weak kò ní ní agbára mọ́ ó ṣeé ṣe kí ẹ̀mí ẹ̀ bọ́ ṣùgbọ́n tá a bá ti rí eléyìí ẹ jẹ́ ká gbé lọ sí ilé ìwòsàn tó wà ní àrọ́wọ́tó wa láti lè lọ ṣe àyẹ̀wò tó péye fún. ẹ ṣe mo ẹ ní ìgbà kan rí wọ́n sọ mo gbọ́ wípé water solution kan máa ń wà wọ́n ní mo ti gbàgbé o but nítorí pé ẹ̀yin jẹ́ dókítà mo kàn fẹ́ fi ìdí ẹ̀ múlẹ̀ ṣé òótọ́ ni àbí irọ́ ṣé ó ń ṣiṣẹ́ àbí kì í ṣiṣẹ́ wọ́n sọ fún wa nígbà yẹn pé tí ọmọ bá ń yàgbẹ́ tó ń bì tá a rí pé ọmọ yẹn ti gbogbo okun tó yẹ kó ní kò sí mọ́ wọ́n pe kíní yẹn ní water solution wọ́n wá ní ká mú ṣúgà márùn-ún ká mú iyọ̀ ṣíbí ìlàjì ká ṣe omi yẹn ká jẹ́ kómi yẹn tutù ká wá mú ṣúgà yẹn ká sọ sínú ẹ̀ ká mú iyọ̀ yẹn ká fi sínú ẹ̀ tó bá ti dissolve yẹn tí wọ́n ti pé tí a bá rí ṣúgà yẹn mọ́ tá a rí iyọ̀ yẹn mọ́ ká bẹ̀rẹ̀ sí fún ọmọ yẹn pé okun adé ṣòótọ́ ni dókítà ẹ lóòótọ́ ni ṣùgbọ́n wọ́n ti àwọn òyìnbó wọ́n ti mú ayé dẹ̀rùn nísìn tá bá rí ọmọ tó ní diarrhea nǹkan àkọ́kọ́ tí a máa ṣe ni pé ká lọ ra oral water tá bá ti ra oral water yìí ara eva water odidi ẹyọ kan à á dà sínú ẹ̀ tá bá ti dà sínú ẹ̀ ká fún ọmọ yẹn mu okun adé agbára adé ká tó gbé lọ sí ilé ìwòsàn á dáa fún yín dókítọ̀ ohun tí mo fẹ́ sọ ni pé kì í ṣe pé wọ́n kàn ní kó lọ ra ọ̀rá ìsí ọ̀rá wọ̀tà ọ̀rá wọ̀tà yìí kó lọ rà á kó wá dà sí kó wá kó máa fún ọmọ yẹn nú kó wá gbé ọmọ yẹn sílé nǹkan tí dókítà ń sọ fún wa kọ́ yẹn o ó kàn máa jẹ́ kọ́mọ yẹn ní okun díẹ̀ fún ìtọ́jú tí àwọn onílé ìwòsàn tán máa lè fún tàbí kò fi lè gbé débẹ̀ ni o. ẹ káàbọ̀ padà sórí ètò yìí ojúmọ́ re ojúmọ́ re lè tó bẹ́ẹ̀ tí mo rí pé ìlera ti yín òun ló jẹ èmi Foyeke Inaolaji lógún tẹ́yìn bá ṣáà ti ń gbádùn tẹ́ ti ń enjoy ara yín tẹ́ ti ń gbádùn ayé ara yín ọ̀nà èmi náà ti ń gbádùn nìyẹn mi ò fẹ́ kẹ́ ẹ wà ní gbùgbùlé àìsàn mi ò sì fẹ́ kí wàhálà kankan ṣẹlẹ̀ nínú ayé ìyẹn ni o lèmi ṣe wà ní orí pápá kí ẹ̀yin lè gbádùn ààyè yín Orísun ni mo ti ń dún bí ẹdun tí mo sì ń rọ̀ bí òwe bí ẹ ti mọ̀ pé àwa kì í bá wọn wọ èèrà èyí tí kò bá lẹ́yìn gbogbo ohun tó ń jáde láti Orísun ah, ẹ má sọ ọmọ ó ga ó dùn ó lárinrin ó kọ́ni lọ́gbọ́n ó sì ń fún wa ní ẹ̀mí gígùn àti àlàáfíà gẹ́gẹ́ bí Dr. Taiwo Emmanuel ṣe ń bá wa sọ̀rọ̀ pé ìwọ obìnrin tó wá rí pé ah, ojú ara ẹ gbogbo ìgbà ní kinní tó wà wọ̀tẹ́lẹ̀ yóò máa tutù ní ṣáá yóò máa rin ní ṣáá má wò ó lójú má lọ sí roadside lẹ́gbẹ̀ẹ́ títì àbí kó o lọ síbi tí wọ́n ti ń ṣàǹpolówó oríṣiríṣi nǹkan tó o mọ̀ nípẹ̀ lọ sọ́dọ̀ dókítà rẹ̀ ẹ̀ kò sóhun tó níbẹ̀rẹ̀ tí kì í lópin kò dẹ̀ sí àìsàn tá a bá mójútó tí kò ní lọ nítorí pé kò sí ń bẹ̀ tẹ́lẹ̀ àbí mo parọ́ sà. rárá sà. ẹ tá a bá ti mójútó irú àìsàn bẹ́ẹ̀ á lọ àìsàn pé lára obìnrin la ti ń kó lọ́pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n tí àwọn ọkùnrin tó bá kó ń tètè fi ara hàn síta àbí nǹkan tẹ̀ ń sọ kọ́ yẹn. ó máa ń jẹyọ tí ọkùnrin ló máa ń tètè jẹyọ hmm. torí pé ojú ara wọn níbi tí wọ́n ń gbà tọ̀ ó máa develop á tó bá ti wú bẹ́ẹ̀ yẹn àti tọ̀ jáde ó máa jẹ́ ìnira fún ọkùnrin yẹn. so ara ọkùnrin ló tètè máa ń hàn síta wípé à kíní yìí ti ṣẹlẹ̀ ó ti kó gonorrhea. gbogbo ara máa máa yún ni ó máa máa yún àrùn yìí kò ń jẹ́ kí oyún dúró sára obìnrin torí ó máa ń ba oyún jẹ́ obìnrin tó bá ní àrùn yìí lára tó bá ní oyún oyún yẹn máa bàjẹ́ kò ní jẹ́ kí because àwọn microorganisms àwọn bacteria yẹn tó wà contagious yẹn wọ́n máa máa fight wọ́n máa máa fight against the soldier of the body gbogbo immune system ẹni yẹn ó máa ti weak so ó yára fún àwọn àìsàn tó kù láti tètè wọlé ẹ ti ń gbọ́ yẹn o ẹ kú atótónu Dr. Taiwo Emmanuel láti àárọ̀ òun lẹ ti ń gbọ́ yẹn tó bá yẹ pé o ti rí àwọn àmì tí dókítà wa ti sọ nípa rẹ̀ má dúró nílé má wora ẹ tètè sáré lọ sí ilé ìwòsàn kó o lọ sọ fún wọn pé ah ó dàbí pé nǹkan ti ṣe òun nǹkan ti bá àìsàn wo nítorí àkókò wa àìsàn wo míì la tún lè kó tó rọrùn láti pààyàn èyí tó tún rọrùn láti pa òun ni àìsàn àrùn tí ò gbóògùn tí a mọ̀ sí HIV and AIDS. ẹ jọ ẹ ẹ ṣe gan kí ni kí ni ìyàtọ̀ tó wà ní inú HIV and AIDS. ìyàtọ̀ tó wà ń bẹ ni pé ṣe rí ẹni tó bá ní HIV lákọ̀ọ́kọ́ kò ń ṣe death sentence ẹni tó ní ó sì ní ìrètí ó sì lè gbé bí àwa èèyàn bá ṣe ń gbé ilé ayé tá à ń gbé nǹkan rere ṣe so ká má ní wrong perspective pé tí bá ti ní hiv mo ti kú nìyẹn rárá o so hiv ó yàtọ̀ sí aids tí èèyàn ò bá wá ṣe ìtọ́jú àrùn hiv òun ló fi ń lìdì sí aids tó jẹ́ pé kò lóògùn ṣùgbọ́n hiv téèyàn bá ti lo oògùn ẹ̀ tó ń lò déédéé bí wọ́n ṣe ṣe ní kó ṣe máa lò tó ń lò ó ṣeé ṣe kí àìsàn yẹn kó má di ace but tí ò bá lò ó mọ́ tí ò ṣe gbogbo nǹkan tí dókítà láàlẹ̀ fún pé kó máa ṣe ó máa lídì sí ace tó bá yẹ ti lídì sí ace irun ẹ̀ máa máa já á máa gbẹ á lost weight gẹ́gẹ́ bá ìsọ lẹ́ẹ̀kan ó máa gbẹ gbogbo èso ó máa sú sí lára lẹ́yìn gan bá rí gan mọ̀ pé dájúdájú ẹni yìí ti kó ace so a dẹ̀ wá ní àwọn team ta send sí community tí wọ́n lọ ń ṣe awareness láti sọ fún àwọn èèyàn pé báyìí ni kẹ́ ṣe báyìí ni kẹ́ ṣe báyìí ni kẹ́ ṣe. ẹ wo àkókò tiẹ̀ wá nígbà wa mọ nǹkan tó wá ń dùn mí jù ni pé mo bí mo tún ṣẹ̀ṣẹ̀ wá ń gbádùn dókítà mi yìí ni àkókò yóò wà nígbà wá láyé tó torí mo fẹ́ sáré ẹjọ́ bá mi sáré sọ̀rọ̀ kékeré ìbéèrè yẹn bá mi dáhùn ẹ̀ kíákíá kí ló máa ń fa aids níbo la ti torí àwọn èèyàn sọ pé kì í ṣe nípa ìbálòpọ̀ nìkan láti lè kó HIV tá à ń sọ yìí ẹ ṣe ẹ bá mi sáré yànnà náà ní pápápá. yes a lè kó àrùn HIV AIDS lára transmission of blood from one person to another and ẹni tí wọ́n fa ẹ̀jẹ̀ lára ẹ̀ ti ní àrùn yìí definitely tí wọ́n bá fà á sí ẹni tí ò ní lára ó máa ní àìsàn yìí and ẹlẹ́ẹ̀kejì èèyàn tún lè kó lára àwọn sharp objects wa bí ọ̀bẹ bí abẹ́rẹ́ àbí tí wọ́n bá ṣe tí èèyàn bá bímọ ẹni tó bímọ yẹn tó ní àrùn yẹn tí wọ́n wá sterilize àwọn àwọn instrument tí wọ́n lò ó ṣeéṣe tó bá lò fún ẹlòmíràn ẹni yẹn máa kó àrùn yẹn so gbogbo ẹ̀ náà kọ́ ni ìbálòpọ̀ ẹni tó bá dẹ̀ kó nípa ìkíyèsára ni a nírú jù bá lọ nítorí ààrí ọjọ́ muso lókùn lónìí ohun tá a ti yànnàná ẹ̀ látàárọ̀ náà ni deadly disease that kill faster àwọn nǹkan tó yẹ pé àìsàn tó rọrùn láti tètè pa ẹni dókítà wa tó ń bá mi sọ̀rọ̀ láti àárọ̀ orúkọ wọn náà ni Dr. Taiwo Emmanuel èmi ọmọ yín olólùfẹ́ yín ẹ̀gbọ́n yín àbúrò yín Fọyẹ̀kẹ́ Inaọlájí ẹ jẹ́ máa sáré lọ sílé bàbá mi tó bí mi lọ́mọ nílùú Ìṣẹ́yìn títí ọjọ́ mẹ́jọ tí a ó tún máa pàdé ẹ̀yin la ó máa bá bẹ́ẹ̀ ni àwa náà láàmú àwa láṣẹ Ọlọ́run Elédùmarè mo ní bóyá ẹ fẹ́ pè mí lọ́nà kan tàbí òmíràn tàbí ẹ fẹ́ gba nọ́mbà dókítà mi tí wọ́n jókòó tì mí lónìí ẹ lè pe nọ́mbà mi tó ń lọ ní ojú amóhùnmáwòrán yìí ni títí di ọjọ́ mẹ́jọ o ire o.